ọ̀làǹrẹ̀wájú alága ìbàdàn north west lónírèké dùgbẹ̀. lóní tádé pẹ́ lórí kíbẹ̀tọ̀ pẹ́ lẹ́sẹ̀ eh, thank you. <laughs> ó yá gbogbo èèyàn màmá bàbá ẹni tó tóbi ẹni tẹ́rẹ́ tàbí rùmùrùmù ṣẹ́ẹ̀ṣẹ̀ àpò mẹ́fà ní kùtìẹ́ tàbí ẹyọkọ bọ̀rọ̀ gbogbo yín la pè mọ nǹkan tọwọ́ rẹ bá bà kájọ ṣeré ìdárayá. ẹ dùn náà ẹ yẹ kí sáré sẹ́ẹ̀ ti di ẹ̀ mú náà jẹ́ a lọ. gbogbo èèyàn la pèsè eré ìdárayá pẹ̀lú ohunkóhun tó lè fọ́kàn àtàrà lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.femininelounge.com forward slash competition. three crowns milk healthy moms happy families dùndún sẹ̀kẹ̀rẹ̀ àrò gúdúgúdú lọ́nsẹ̀ lágbàlá olúbàdàn tuntun his imperial majesty ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí okùnmádẹ́tù. tí ìṣẹ̀lẹ̀ kejìlélógójì olúbàdàn ń bàdàn. gbogbo ọmọ ìbàdàn lẹ́lọ́kọ̀lódò lẹ́yìn odi a kú oríire gbígbádé ọba wa tuntun tí ó wáyé lọ́jọ́ kọkànlá oṣù kẹta ọdún twenty twenty two màkàmàkà lọ́ba àbàdàn ọkùn adé àmúṣeyẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn lóṣù kan ọba dr mahood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlí. àwọn èèyàn kàkàkàkàkàrìnkàrìn ló bọ̀ kárí ilẹ̀ nàìjíríà àti lókè òkun lókè màpó ń bàdàn wa rọlẹ̀ tó ti bẹ̀rẹ̀. agbósùbà kẹ̀kẹ́ fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnà olúwaṣèyí mákindé fún ọgbọ́n ìmọ̀ àtòyé tó fi ń tò pínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ múmọ̀ràn àgbà lò yẹn dú lọ́balọ́ba ńlẹ̀ ìbàdàn ṣèyí mákindé kọ́lé elérò gẹ́gẹ́ ó fi làákàyè gbélé ọ̀hún tún bẹ̀ ṣe àṣẹ́ńbàbọ̀ wàgbà ní tẹlẹ̀pẹ́ ẹnjìnà ṣèyí mákindé yìí gbadé ọba àlú ìbàdàn kárí o. olùkéde olùbàdàn coronation planning committee. pig protein breakfast that's the secret. to how mom wakes up early, makes breakfast for us, and runs off to work, how daddy works most nights and still gets up early to drop me at school. No matter how busy they are, they're never too tired to play with me. And that's because they never leave home without a peak protein breakfast. Start every day with a peak breakfast enriched with protein to keep you going. Peak. Rich for your peak. Everyone is proud of the doctor I've become. I'm grateful to a lot of people, but especially for basketball and the grit I built as I learned the sport. The rejections taught me to keep fighting. The long hours taught me discipline. Knockdowns taught me to bounce back, and those unexpected victories that taught me never to give up. Nourish and energize your kids with Milo Active Go to help them succeed in sports because the grit they learn in sports, they keep for life. Milo, energy to go further. Milo. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine àgbọ̀bọ́lì òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí ó mísíkà ọ̀gbìn Ìbàdàn ní challenge náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn làwà. ó kì síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ Fresh FM fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. olórí wá wá omi. fresh fm ó ti di bàbá wọn fresh fm. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. fresh fm ti dára bàbá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erí kan gbígbé. fresh fm ti dára bàbá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ó kilẹ̀ falafala. falafala

ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà láti nú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan tí lè ká jíjọ gbọ́. yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ní one oh five point nine. ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. káàbọ̀ síbàdàn. <laughs> lójúde olúyọ̀lé. ẹ káàbọ̀ sí ojúde olúyọ̀lé. ìlú ògúnmọ́lá. ẹ káàbọ̀ sí àárín gbùngbùn ìlú ìbàdàn. ìlú ìbíkúnlé. níbi tí ajá àbálẹ̀ ìròyìn tí ó ti máa kàn yín kù níbikíbi tí ó kálukú tá a bá wà láàárọ̀ tòní. gbọ̀ngàn màpó ibẹ̀ la wà ibi tá à ń pè ní ọjà àbá nìbàdàn ibẹ̀ rèé hmm. ní iwájú ibi tí wọ́n gbé ère ọdẹ́yìn lọ sí hmm. tó gbé ẹyẹ sí èjìká oh. jagunjagun ọdẹ́yìn lọ balógun ọdẹ́yìnlọ iwájú ibẹ̀ gan la jókòó sí báyìí tá a ti ń ka ìròyìn ajá balẹ̀ láàárọ̀ tòní ṣé wọ́n ní ọdún òní dun kámọ́rì nǹkan àjọ̀dún òjò òsì nírọ̀ kámọ́rì pa àgbàrá òní yìí ti ṣe ọjọ́ kọkànlá nínú oṣù kẹta ọdún 2022 òní àmú ọba tuntun jẹ ní ilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Moshood Ọlálékan Ìṣọ̀lá Balógun Òkúmádé the second òní ni wọ́n gbọ́ ọ̀pá àṣẹ tí bàbá ó sì dé adé gẹ́gẹ́ bí ẹ ṣe wá mọ̀ Fresh FM aṣíwájú la jẹ́ àwa náà rèé lánàá àwa rèé lónìí àwa rèé lọ́jọ́ gbogbo nítorí yín náà ni o ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ o àtúntí wa dé a fẹ́ ṣe ń tá a mọ̀ ọ́n ṣe ń tẹ́ ẹ̀ jẹ àti gbé wa ka ẹ̀ mọ́nú kò síbi tẹ́ ẹ gbẹ́ wá sí o táwọn ti ní máa dún a tún ti ń dún ọmọ ń dún ọmọ ń dún ó gbọ́dọ̀ máa dún. ó ń dún ní màkó níbi tá a ti mú ìròyìn ajá balẹ̀ wá báyìí tí ní tòótọ́ àbọ́ládé ọmọ sàlámì tí ò ní ṣe nǹkan tí ó borúkọ bàbá rẹ̀ jẹ́ àti olùkú mi. àdùpá adébáyọ̀ fálékè kàkà kí olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sétí ayé wọ́n ní bá a bá dá ogún ọdún àpé bá a bá dá ogún oṣù àkò òní náà lọ́jọ́ ọ̀hún pé ti kábíyèsí ọba tuntun ilẹ̀ ìbàdàn ọmọwé moshood ọlálékan ìṣọ̀lá balógun okùn okùn mádékejì tí ó gbà dé tí ohun gbogbo tí ó sì rí bá a ṣe ń fẹ́ adúpẹ́ ọlọ́run adúpẹ́ lórí ilẹ̀ ìbàdàn adúpẹ́ àlàáfíà adúpẹ́ ọlọ́run adúpẹ́ lórí ilẹ̀ ìbàdàn adúpẹ́ fún ìdàgbàsókè adúpẹ́ fún ìtẹ̀síwájú ọlọ́run nìkan náà lọ́ba tó lè firú ẹ̀ jíǹkì ìlú kan ìbàdàn lójúde olúyọ̀lé gbogbo èrò tí wọ́n wá bá wa péjú pésẹ̀ wá bá wa ṣe pọpọ sísìn ayẹyẹ ọba wa tí ń gbadé lónìí. a kí yín o ní gbogbo ìlú pátákó rẹ nàìjíríà a kí ní gbogbo orílẹ̀-èdè tí mẹ́ lágbàáyé káàkiri ìlú èkó àtàwọn ilẹ̀ adúláwọ̀ káàkiri làwọn èèyàn ti yàgò pàdé ìbàdàn ní nàìjíríà ń pè ní dèlò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìbàdàn ibẹ̀ la wà báyìí àárín gbùngbùn ọjà àbà níbi tó jẹ́ pé bí wọ́n ti ṣe láti ọjọ́ aláyé ti dáyé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe láti àtètè kọ́ṣe nígbàkúgbà tí ọba tuntun bá fẹ́ gorí àpèrè ní ilẹ̀ Ìbàdàn àárín ọjà ọba ní àhínì gbogbo ètò ló ti tò ohun gbogbo ló ti dúró ní ìṣẹ̀pẹ́ a ti mọ̀ yí pé láìpẹ́ láì jìnnà gbogbo rẹ̀ ó bẹ̀rẹ̀ ní pẹrẹ ònù àmọ́ kó tó di pé yóò bẹ̀rẹ̀ lani ká tún bẹjú wo àwọn nǹkan tí ń bẹ nínú òwe ìròyìn láàárọ̀ tòun kọ́ pé àbí torí pé ẹ fẹ́ dádé àbí torí pé ẹ fẹ́ jọba lẹ́ẹ̀fọ́n alájà balẹ̀ ẹ kọjú ẹnu ẹlòmíì lọ kẹ tó wá sọ sí wa bẹ́ẹ̀ lomi ò sọ lẹ́nu <laughs> kẹ tó wá máa sọ kẹ tó wá máa sọ sí wa àwa ti dé o ojúṣe tiwa àwa ṣe fún yín. special edition àkànṣe àkànṣe ni wọ́n ní ti òní ní ọ̀jẹ́ iye wákàtí kan àbọ̀tẹ́ fi ń gbọ́ wa náà ni àmọ́ abọ́ládé mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú àáyá díẹ̀ ọ̀wájá torí àwọn àlejò tí ń wọ̀ bàdàn lónìí ọ̀wájá júwe àwa díẹ̀ àwọn tí ò mọ̀ bàdàn ká sọ fún wọn ká sọ fún wọn pa àṣà ṣe ti ilẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ ni mako gangan ó ní ó ní ó jẹ ní tí mako gangan ó ní tọ́ba dé. ìbàdàn ni wọ́n bí wá sí o nìbàdàn ni wọ́n bí wá sí bàbá wa pẹ̀lú wọn lónìí lẹ́nu ẹ lẹ́nu ẹ lẹ́nu ẹ wọ́n ṣe ebi ẹgbẹ́ wa bàdàn ni. wọ́n gbé mi wá orí mo fi rìn o. orí ló fi rìn gbogbo ẹtí wọn bá ti gbogbo ẹtí wọn bá ti bí ń bàdàn orí ló fi rìn níbo la gbolé yín bàdàn o. Eh, ring road ni. ring road tàmọ́gàjì ring road. Hmm? ta ni mọ́gàjì nínú ìgbòho kò sí wàhálà àwọn elétò ààbò àwọn ni wọ́n ṣe kankan báwọn tó bá ti gbọ́ pa ọ́ ọ̀fọ̀ ọmọ aṣọ mi ni etí aṣọ mi ni ní kò dìbò èdè òní dìwà àṣàṣì èmú èrè èdè òní dìwà àwọn tí wọ́n jẹ́ elétò ìwọ náà ń káròyìn bẹ́ẹ̀ lọ ń wẹ̀yìn ọyẹ bẹ́ẹ̀ wọ́n ní ìfura lóògùn àgbà ìfura náà sì ni àgbà ògùn kì í ṣe kọ́mọ̀fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n ní onírúurú ọ̀bẹ làárí lọ́jọ́ kú erin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ìṣẹ́ aláàbò ni ó ń fọ̀rọ̀ jẹ́wọ́. bẹ́ẹ̀ ni a rí wọn nígbà tó bá jẹ́ àwọn èèyàn kan bẹ tí ò yẹ kí wọ́n jókòó sí àwọn ààyè kan wọ́n sì fẹ́ fagídí jókòó ń bẹ̀ èyí ni ọ̀fà tí wọ́n sọ fún ẹ pé ẹ dìde o ibẹ̀ ń yé sáàyè yín kò sí ẹkẹ́lẹ́ yòó ariwo kankan dání bíi tí ìwù kọ́ mọ̀ tí kì í bá jẹ́ pé àwọn èèyàn afẹ́ ya kọlọ̀ràn sí ni ẹ bọ́ ọ ṣe ń kà báyìí máa bójú wẹ̀yìn <laughs> díẹ̀ díẹ̀ díẹ̀. ìjà ti mọ̀ kó bẹ̀rẹ̀ <laughs> ẹyin owó orí dòde ó dòde o bàbá wa ló san bẹ́ẹ̀ ni bàbá wa ló san àwọn àgbà tí ó san wọ́n ń bẹ ni ní màkó màkó rẹ̀. kí ni ìtàn rà mọ́ àwọn ibi ni àwọn bàbá ti máa káwọn sókè tí wọ́n ti kí wọ́n kọjú sóòrùn irú àwọn èèyàn tí wọ́n bá gàgà àwọn ilé báyìí bíi Vincent bíi àwọn ọmọ wa báyìí ìsànjọ́ eh, eh, eh. tọba tó báyìí tó rìpọ apá tó rìpọ ẹsẹ̀ ẹ tó lóòní gbowó orí ọ̀sánwó orí fún ìjọba ah. ẹ àwọn bàbá àgbà náà wọ́n èsẹ̀ tí máa mú yàn lágídí náà àmọ́ wọ́n ní ẹ̀rù lára tí wọ́n bá ti dá ọdún ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ sà tọba tọba <laughs> àwọn èèyàn tí wọn ò ní tí ì dúró wọ́n ti fo fẹ́ǹsì lọ eh. wọ́n sá lọ nù eh. ìwọ tó o bá wá sá wọ́n ó lé wọn gbà ẹ̀ mú tí wọ́n bá gbà ẹ̀ mú màkó yá wọn ó gbé wá sí màkó fún ọ̀wá ní jù ọ́ sí gbàgede màkó lásán eh. wọ́n láti gbé ọ lọ sí orí òkè téńté ibi tó ń wò yìí hmm, ibẹ̀ wọ́n gbé ọ lọ àwọn yóò máa ju búrẹ́dì sí wọn lọ́wọ́ ọ̀sán wọ́n mọ̀lẹ́ búrẹ́dì sí wọn. ìtàmà pọ́nù kí ni oúnjẹ wa ẹ bá ní sọ fún ọmọ tí ń tó kinní ẹ bá ní kó yín lẹ̀ torí pé Eh, ìránṣẹ́ kan ọ̀gbọ́dọ̀ dí ìránṣẹ́ mi lọ́wọ́ eh. kí ni bàbá ń sọ̀rọ̀ nípa àṣà ara oúnjẹ làṣà wà bẹ́ẹ̀ni kí ni olúborí oúnjẹ tí wọ́n dá wa mọ̀mọ́ ń bàdàn. Ah, ẹ kò sí nǹkan míì àmàlà ni àmàlà ti gbẹ̀gìrì ah. àbí àbùlà ọ̀dà ìbàdàn àmọ̀jẹ̀ka ọ̀ka ah. ni ìbàdàn jẹ̀ka eh, oúnjẹ ìbàdàn ń dé ibi tí wọ́n ti ń buka. tí wọ́n bá ti ń buka má lọ má lọ ra oúnjẹ kankan lónìí bá a bá ti sọ̀kalẹ̀ kúrò níbí yìí a lọ sọ́dọ̀ olúwo lábọ́sìndé mori ah. ti ń dá mọ̀ lù mọ́lẹ́ nbẹ̀ lánà ń tọ́ba mọ̀ mọ̀ ó mọ̀ àwa mọ̀ wọnú ilé ọ̀sẹ̀ méjì a ti ọ̀nfà <laughs> gbogbo fatọ̀ nǹkan láti yé láti yé jọ ó lé bí sí a ti ọ̀nfà nù ọ̀sẹ̀ méjì bí kábíyèsí bá ti jáde nù ilé ọ̀sẹ̀ méjì <laughs> àtẹ̀wọ̀ náà fa bẹ́ẹ̀. gbogbo ẹ̀ ló lérè nípa iṣẹ́ tí wọ́n dábàá dàn mọ̀ olúborí iṣẹ́ wọ́n mọ̀ pé láti ìjọ aláyé ti dáyé okòwò. okòwò Ìbàdàn fẹ́ràn láti máa ṣe okòwò mm. gidi gan Ìbàdàn sì jẹ́ àwọn aṣáájú nídìí àwọn nǹkan tuntun àwọn nǹkan mèremère ah. bẹ́ẹ̀ bá adájọ́ àkọ́kọ́ ah. Ìbàdàn ni ẹ ti kọ́kọ́ ah. bí ẹni ọkọ́ di dókítà eh. Ìbàdàn ni eh. oríṣiríṣi àwọn èèyàn kànrìnkànrìn tọ́jú ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ni wọ́n ti làlùyọ nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò tí kò sí rọ́mbẹ̀ ah. tó wà nínú ìwé ìtàn. Eh, fásitì àkọ́kọ́ ìbàdàn ni wọ́n kọ sí bẹ́ẹ̀ ni. Eh, layout àkọ́kọ́ tó wà ìyàbẹ̀jì eh, ìbàdàn ni tóa ròdù àkọ́kọ́ ìbàdàn náà ni pé ọ̀nà oníbejì. ọ̀nà oníbejì ibi tá a wà yìí níjọ́un ojú òpópónà ọlọ́gbọ̀nrán gẹ́gẹ́ kan ni. Uh ah. -huh kò sì kọjá àmọ̀lété tó ti dúró ah. ó sì parí sí agodi géètì <laughs> nígbà náà wọ́n wá gbé igi dóngóyárò sáàrin rẹ̀ igi dóngóyárò lẹ́mọ̀ pé ọkọ̀ apọ̀ ọ̀tún ni ọkọ̀ apọ̀ òsì ẹ̀ bó ṣe wà nù àmọ́ ní ìsìn Ìbàdàn ti kọjá abẹ́ o ibi tó ọlọ́mọ tó ọmọ hmm. lọ́pọ̀ ah. lọ́pọ̀ béèyàn bá fẹ́ sọnù ẹ mọ̀mọ́ ṣe gbàgbọ́rọ̀kọ̀ yábàdàn mọ́tòjú mi tó bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n lọ kéde àwọn ọmọkùnrin kan báyìí ni Ìbàdàn tóbi dé pé ọ̀fẹ́ ẹni tí wọ́n bí sílùú Ìbàdàn gan-an àwọn àdúgbò tí ò tí ì dé rí kò ló ń kà nígbà ìwáṣẹ̀ ìbàdàn jẹ́ ìlú àwọn jagunjagun àwọn akọni ńlá tí wọ́n làmì laaka. ọ̀kan nínú àwọn akọni tó jẹ́ jagunjagun ńlá dúró tì lẹ́gbẹ̀ẹ́ tá a ti ń kárò yìí balógun ọdẹ ìlọnà ah. ńlá dúró tì lẹ́gbẹ̀ẹ́ bíi tá a ti ń ka ìròyìn. Ah. Eh, ìbàdàn jẹ́ ibi tí wọ́n ti máa ń ṣáta kan pé chartered warrior àwọn akọ́ṣẹ́mọṣẹ́ abánijagun. wọ́n wá wa wọn kàn wọ́n wàrà wọn kàn ní. <laughs> <laughs> àwọn jankoríko jagunjagun wọ́n wá látàwọn ìlú kọ̀ọ̀kan wá ni bọ́ ọba wa dé bọ́ ọba ṣe lágbára tó náà ni ẹ wọ́n ní alágbára ní jẹun ìta àwọn alágbára láti ibi kọ̀ọ̀kan tó ń kà kò ti wá ah. ni wọ́n dára wọn jọ ah. tí wọ́n ń gbé nílùú Ìbàdàn hmm. tó fi á di olókìkí báyìí jagunjagun lọ́pọ̀lọpọ̀ ń wọn ẹlòmíín sì jẹ́ àwọn èèyàn tí wọ́n lóògùn hmm. bí àrọ̀ ni bí babaláwo àtàwọn nǹkan yẹn bàbá wa ń sọ̀rọ̀ nípa tẹlifíṣàn àkọ́kọ́ nílẹ̀ adúláwọ̀ nílẹ̀ adúláwọ̀ ńgbà tí orílẹ̀-èdè faransé ò tí ì dé tẹlifíṣàn bí n bá ṣe ìbàdàn ti ní tẹlifíṣàn eléyìí tó jẹ́ alátagbà ilẹ̀ ti ta sí ti ilẹ̀ ti ta sí ìbàdàn bẹ́ẹ̀ ni o ní Nigerian television ìlódé ìjọba àpapọ̀. Mm ibi náà jẹ́ ibùjókòó ìjọba ìwọ̀ oòrùn ìgbani. ìjọba àbílẹ̀ mọ́kànlá la ní nìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. mọ́kànlá la ní hmm. àwọn márùn-ún bẹ ní ní ẹ̀yìn òde hmm. lóko nígbà mẹ́fà níbẹ̀ nígboro lẹ́bàdàn ẹ bá sì wò gbogbo ìjọba àbílẹ̀ mọ́kànlá ọ̀hún ẹyọ kan ni tẹ́lẹ̀ hmm. ó ní Ìbàdàn municipal hmm. tí mà pé ìwà jẹ́ olú iléeṣẹ́ ìjọba àbílẹ̀ ọ̀hún Ìbàdàn municipal council ni kó tó pé wọ́n á fọ́ sí wẹ́wẹ́ hmm. bí mà pé ó ṣe rí ni ibùjókòó ìjọba ni láyé ìjọba àpínlẹ̀ ìwọ̀ oòrùn ni ibùjókòó ìjọba. nígbà tí a máa lọ sínú àjà balẹ̀ ní rabaji gan ẹjẹ́ àfihàn pé ńgbà tí à ń palẹ̀mọ́ àti gba òmìnira lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Ìbàdàn ni ìlú tí ó fẹ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ Ìbàdàn sì jẹ́ ìlú tó fẹ́ lérò tó pọ̀ jù nígbà tí à ń gba à ń gbìyànjú àti gba òmìnira lọ́wọ́ àmọ́ ẹ rí i pé bàbá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú tí èrò pọ̀ jù sí ní ilẹ̀ Nàìjíríà ní ìsìn bàbá ti mú Kánò tá a mú ìlú Èkó a gbọ́dọ̀ mọ dákọ àwọn ìlú bíi Ìbàdàn náà àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àjò tí ẹ wọ Ìbàdàn bàdé fún ọba wa tuntun ara àwọn nǹkan tí kẹfì kó náà nìyẹn àwa lọ sínú àjà àbalẹ̀ ní rabaji gan aṣọ fún yín pé special edition òun náà ni eléyìí jẹ́. yahoo ní. ẹ bẹ́ẹ̀ ni ẹnu ẹnu gómìnà akérèdọ́lù ló ti bóde. ìròyìn yahoo yahoo yahoo yahoo. ṣé a tún máa kà báyìí náà. bẹ́ẹ̀ ni náà wọ́n ní ẹ̀kún lọ́ba kun wá àròkàn lọ́fẹ̀ẹ́ kún àsun dákẹ́ ẹ ẹ gómìnà Rotimi Akeredolu ní ìpínlẹ̀ Ondo ńlọrọ̀ ń jáde lẹ́nu ẹ̀ pé ọlọ́run ti ẹ̀ka wọn yọ àwọn gómìnà ọmọ yáwóyáwó <laughs> àwọn ti bọ́ lọ́wọ́ wọn kí ni tí gómìnà rí tí gómìnà fi sọ bẹ́ẹ̀. gbéyàwó gómìnà ìwọ ni ọ sọ. <laughs> ó ní àwọn karambà ní gómìnà mhm. nínú àwọn gómìnà APC àwọn ní ọlọ́rẹ̀ tó sẹ́yìn ibú ni ó ní àwọn gómìnà tó tò sẹ́yìn ibú ni amúnibúni ẹmúnibúni ni wọ́n ẹran bí yẹ etí gómìnà Rotimi Akeredolu tó wí náà nílé yan lẹ́yìn rẹ̀ àtúrí ìròyìn kan tó ní ṣe pẹ̀lú ti gómìnà David Umahi ẹni tí wọ́n lé kúrò lórí àga nípínlẹ̀ Ebonyi wọ́n ní Umahi àti igbákejì rẹ̀ wọ́n ní ilé ẹjọ́ sọ fún ẹ pé ẹ sì bájọba ń sọ náà ẹsìn máa bá jọba nsọ náà tí ìyókù àmọ́ tẹ̀síwájú. <laughs> lórí ipò tí nàìjíríà wà lásìkò tá a wà state of the nation wọ́n ní ìjọ àwọn bíṣọ̀bù àgbà ìjọ catholic wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ nàìjíríà pé ẹ tètè yanjú wàhálà pẹ̀lú asu o. Okay ẹ yanjú wàhálà pẹ̀lú aṣù o pé bá fa gbòrògbòrò ọ̀fà gbó ìta gbangba Vanguard fún ti ọ̀rọ̀ òní ni ọkọ̀ yẹn sí. ẹ látàrí àìsí ètò ààbò tó fẹsẹ̀ rinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gómìnà Káyọ̀dé Fáyẹmí ti ìpínlẹ̀ Èkìtì ó ti ṣàlàyé o wípé kọ̀ǹsábùjá lọ́rùn ọ̀pẹ kò sí bá a ṣe fẹ́ ṣe tá à ní ní àwọn ọlọ́pàá agboolé tiwa a gbọ́dọ̀ ní community police torí pé omi ti mú o fún àwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Hmm lórí wàhálà òṣèlú tí ń ṣẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party Babayemi ọ̀kanú àwọn tí wọ́n jìjàdù àti gba tíkẹ́ẹ̀tì àti gbé àpótí ìbò nínú PDP ó ní ọtí ọ̀tẹ́ àlejò ọlọ́ láàrin òun àtàwọn táwọn jọ du ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òun àmọ̀ jà lọ ni o <laughs> òun àmọ̀ jà lọ ni o pẹ̀lú pẹ́gbẹ́ PDP ṣe ti fawọ́ Adeleke sókè wípé òun ni ó gbà ti PDP ìròyìn yẹn ní kíjọ́ mọ́lẹ̀ tó sọ wípé wẹ́dọ̀ wẹ́dọ̀ kò sí wàhálà <laughs> ọ̀dà ẹ jẹ́ ká tún mú ìròyìn tó wà ní gbangba ìta ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ tòní gbangba ni wọ́n kọ́ sí pẹ̀lú fọ́tò Olúbàdàn tuntun wípé nǹkan ń sọkútù wọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìbàdàn nǹkan sọkútù wọ̀wọ̀ torí pé ọba tuntun yóò gba ọ̀pá àṣẹ yóò sì dádé lónìí ni o nílùú Ìbàdàn. tọ mo wojú aago mo rí wípé ọjọ́ ti ṣe bí ẹ ń lọ ẹyìn gbogbo fàájì àti àríyá rẹpẹtẹ ń bí òjẹ́ kámọ̀ pa àtàjà ẹyìn ẹjá lọ rèé tajà ìkànnì fresh one oh five point nine tí ń bẹ nílé Ìbàdàn òun náà ni ẹ ti ń gbọ́ wa ajá àbálẹ̀ náà lè tò gbọ̀ngàn mọ̀pọ̀ ní àwà yìí níbi tí ayẹyẹ ìgbádé olùbàdàn tuntun tilẹ̀ ìbàdàn tó ti wáyé abọ́ládé sàlámì pẹ̀lú adébáyọ̀ fálékè níbẹ̀ lórí ètò àwa nìkan gan kọ́lá sì wá sí àárín ilé kun brown òun ti dé sí àárín wa mọ wá wọ̀ kán gbogbo àwọn ẹnjìníà wa ẹnjìníà àwọn ah, àgbà ìlàgbé ah, wa bíi half a òní àkó wa rárá o àti half a ni o dọ́sìn nìkan àtàbọ̀ wọn la kó wá bí Vincent Edda ló kó gbogbo wọn sòdí. mo DJ Lovelat ah. mo rí DJ Harry Badmus ah. DJ Sangjo. Oguntoye DJ Victor àti DJ ege DJ Kọ́láwọlé àdópa à ń padà bọ̀ à ń lọ sójú ọjà. ajá balẹ̀. gbogbo Ìbàdàn. ẹ̀dúgbò òfúlẹ̀ bàbá wa. gbogbo àwọn ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé àmọ́ kí wa kú àmójúbọ̀ ọba tuntun a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ oyè ìbàdàn òkúkú lẹ́jà ń bá kàn nínú rí títí ayé akànni ò mọ̀ ṣe èyí ló mú kí mọ́gàjì ajénigi ẹ̀yẹ olóyè olúwọlé bọ̀wálé àríṣekọ́lá àti gbogbo mọ̀lẹ́bí ajénigi ẹ̀yẹ yemẹtu òjé ìbàdàn nílé lóko àtìlẹ́yìn òdì kí ọba wa tuntun ọba ọ̀mọ̀wé mọ̀húù dọ́lálẹ́kan ìṣọ̀lá balógun alẹ́ òkúnmádé kejì kú oríire ayẹyẹ ìgbádé wọn gẹ́gẹ́ bí olùbàdàn kejìlélógójì adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ìlànà àti ètò ìbàdàn òye o ṣe wá rí i pé ó yẹ ọba ìbàdàn kò ṣeé fi tipátipá dù kádàrá àti ṣọ̀lá ká lè mórí wọ̀n parí erin káwọ́ ọ̀jà lérí ọmọ ò tọrọ ọbẹ̀ tọrọ abẹ́ ó ní bò fún mi lọ́bẹ̀ ò sì fún mi lábẹ́ àbí ni ò mọ̀ pàbẹ́dùnjọbẹ̀ lọ kábíyèsí o olóyè olúwọlé bọ̀wálé àríṣekọ́lá mọ́gàjì ajínigi ẹ̀yẹ yemẹtu òjé ìbàdàn pẹ̀lú gbogbo mọ̀lẹ́bí ló ń ṣàdúrà pé kí ọba wa ó pẹ́ o. kíkì olúwa ṣe tó fẹ́ agbára náà pàdé àdúrà lọ́jọ́ mẹ́ta three days power bank prayer wheel ọlọ́run tó pé pásítọ̀ sí ẹ̀ ọlá ìyá ti csc gbaremu center fẹ́ gbé gbogbo èèyàn dìde látọjọ́ wednesday náà Di friday eleventh march àkórí ẹ̀ agbára ìdìde tán gbogbo ẹni tó ń pọ̀ ń gbẹ́ òkè ó yá o ọlọ́run ṣe tó fẹ́ gbé gbogbo wa dìde ẹ máa bọ̀ wá pàdé ẹ̀ lọ́jọ́ wednesday mẹ́fà ìdájí la ó pàdé ọjọ́ thursday mẹ́sàn-án òwúrọ̀ ìṣòro ní lọ́jọ́ friday bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́wọ̀ máa lo prophet isaac jayiola prophet akíakíadé àwọn olórí ẹ̀mí pásítẹ̀ super ìyanu olúwa praise ẹ̀jìrì àtùpà gbàrẹ̀mú glorious choir pastor c ọláyà yóò máa pàṣẹ ìgbẹ́dídẹ́ tó sáyé gbogbo èèyàn nínú ìjọ CAC gbàrẹ̀mú center tó wà ní leaders junction tribune road màlẹ́fàlà àti òkè àdó ńbàdàn ọ̀rọ̀ ẹ̀rí eléyìí gbogbo èèyàn ló máa sọ ó yẹ ká lọ gbàdúrà ọ̀rẹ́ àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀. nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀. karaw máa ta mi bíi pé mo fomi atapara. ara ń já mi jẹ nǹkan máa rìn tàbí bù mí jẹ káàkiri ara. ara ó máa yún mi mi pabambari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe é wọ̀. ọ̀rẹ́ o jẹ́ gbẹnu ẹ̀ dákẹ́ sọ̀rọ̀ fọ̀ wá lélẹ́ yá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. ṣẹ́wọ̀ ògbọ́n nípa bíyànsì capsule ni egbògi tó jẹ́ òun ní gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń ta ni ara ń yan ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí bunijẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. bíyànsì capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú ìbàdàn bíyànsì capsule wà ní danax pharmacy adamasinga tanimola pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwó ẹ̀dẹ́ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà thirty bá adékọ̀yà house àǹfààní road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tèmítáyọ̀ tradomedical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ẹ̀ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pè oh eight one oh three three six nine four three four. tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta yára lọ rí dókítà. bàbá mi ọlọ́run mi ẹ̀rọ mi láwá kí lè rógolo dalẹ̀ o. seventy two yìí ní twenty twenty two power and air. àkòrí tí ọlọ́run fún prophet Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. csc máa jẹ̀mú àánú. gbogbo aládùúwà. ó yá ká gbójú wa kú ọ̀lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wá darapọ̀. mọ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o. látọjọ́ friday eleven ní sunday thirteenth march. nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwa. bukola jẹ́ adéṣẹ́wọlẹ́ jésù. ìl elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ yẹmi dẹbi latabule kẹ́ni ológun ara prọfẹta iwọ òjò bàbá ìsẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yanni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ láti wọ́rọ̀dù ńbàdàn bó ti jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní mẹ́síkà mi kẹ́ ẹ máa bọ̀ bàbá ti wọnú àdúrà láago mẹ́sàn-án lọ́jọ́ friday eleven ọjọ́ monday ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o wà gbàgbà ọlọ́run tó máa تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. bẹ́ẹ̀ni aláwọ ọba tí tọ́jú ọba kó lè dórí ọba èmi alájà táwàkálẹ̀tù ọ̀làdọ̀sù ìyá àdínì ilẹ̀ ìbàdàn atọ́kọ mi à ń kí gbogbo ọmọ ìlú ìbàdàn ní tìlẹ̀ tó kó kífì máa mú ilẹ̀ ìbàdàn àti àwọn ọmọ ìgbìmọ̀ wọn gbogbo lóyè ẹ̀sìn nílẹ̀ ìbàdàn káfàtà pé àmàkú àmójúbọ̀ ọba tuntun bákan náà à ń kí kábíyèsí ọba mahud balógun okùnmádé kejì káàbọ̀ sórí ìtẹ́ àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bí olúbàdàn tilẹ̀ ìbàdàn àsìkò tẹ́ gbádẹ́ àlè ìwọ́ yìí ara kì í níyànjú lóko pẹ̀sẹ̀ ní ìrọ̀kókò lákùrọ̀ ìgbà yóò tù wá lára Allah yóò sì bá wa tì í lẹ́yìn yóò fún yín lẹ́mìí gígùn àtàlàáfíà tẹ́ẹ̀fì dáadé wa pẹ́ kánni kése lẹ́ẹ̀kan sí i èmi alájà táwa kálítù ọ̀làdọ̀sù ìyá àdínní ilẹ̀ ìbàdàn àti ọkọ mi là ń sọ pé ọba mahud ọ̀làlẹ́kan balógun lásìkò tiyín ìbàdàn ò ní bàjẹ́. amínà. Ah, ah, n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. wo wọn fún mi pé oje o ṣàmì pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. ọ ah, wá já mi sí ngbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò sí iye tó ní lọ́wọ́ tó ní rí nǹkan mú lọlé bákan náà làwọn fóònù accessories tún lubẹ̀ pàbíbà lówó tí warranty pọ́lísì tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá yín túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kọ́ wàrà san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. Refugio Experience Store kalẹ̀ sí beside Vivo Service Center Asolẹ̀ bus stop along UCH Road Mọ́kọ́lá Ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré dégbé wọjà tẹ́rù tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ àfàìwọ́bẹ̀rẹ̀ àjàlá àfàìjẹ̀bùn zero eight one six one two six zero zero one zero rìfújò ìrírí mẹ́rìírí. gbogbo Ìbàdàn. ọpẹ́ o sórí tí ó dádé inú agorodẹni ti wá ọrùn tí ó lè jí gbàrà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ni ó èyí ni mọ́gàjì ẹbí bíàlà ọlọ́gẹ̀dẹ̀ olódùnbàdàn mọ́gàjì matthew adébáyọ̀ adéníyì bíàlà fi ń kí kábíyèsí ọba wa tuntun nílẹ̀ ìbàdàn sẹ́nitọ́ dr lálẹ́kan ìṣọ̀lá balógun àlí ìwó àlí òkúnbádé kejì kú oríire bíbá sórí àpèrè bàbá ńlá wọn èyí tí ayẹyẹ rẹ̀ yóò wáyé lọ́jọ́ ẹtì friday ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún táwa yìí bákan náà ni wọ́n tún kí gbogbo gbogbo gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pé a kú oríire o. gbọ̀ngàn mọ̀pọ̀ mẹ̀tẹ̀tẹ̀ kábíyèsí kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. ní àkókò ti yín èkó máa ké bí eku ẹ yóò máa ké bí ẹyẹ ọmọ ènìyàn yóò máa fọ̀n bí èèyàn. ọba wa dọ̀lálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò ìlú arójú ilẹ̀ ìbàdàn yóò gbà láfíà. ìkíni yìí wá látọ̀dọ̀ mọ́gàjì matthew adébáyọ̀ adéníyì bíàlá fún gbogbo ẹbí bíàlá nílé loko lódò lẹ́yìn odi nígbà tí ọlọ́run dá ìkólọ Síónì padà àwọn sì dàbí ẹni tí ń làálàá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi fún mi mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tún gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon Adewale ọlágbájú àtọ̀pọ̀ rẹ̀ ń sí ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. ọmọ rẹ ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọmọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ Pọ́sọ̀láyọ̀ o. Rárá o. Ẹ̀rẹ̀ ló bá mi ṣe. Iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata. Kẹ́ ẹ máa lo oògùn yín déédéé. Kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture. Wọ́n wà ní ẹ̀yìn Young Adé Motors Ososani Junction Kíadó Ìbàdàn. Tẹlifon zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Wẹ́rẹ́ ayọ̀ abiamọ. Oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbala fẹ́. Ẹ̀wò tẹ́ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́ tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹsẹ̀ta ẹyẹ mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìdàlódé. àrùn lè ra yé wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no first mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán sámi road lawa. ilé ìtura àdó nílùú Ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé ń jó yẹ ká bàbá rẹ̀ ni ti ń yọ̀ ó yẹ ká bá yọ̀ ni. ìdí nìyí tí olóyè káyọ̀dé tòkunbọ̀ bísẹ̀sán mọ́gàjì apẹ̀rin òbísẹ̀sán fi ń kí ọba lẹ́kàlí balógun ẹni tí gbogbo ilẹ̀ ìbàdàn ní tilé toko àtàwọn ìgbìmọ̀ afọbajẹ olúbàdàn tilẹ̀ ìbàdàn tó ń ti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ yàn gẹ́gẹ́ bí olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun ọba lẹ́kàn balógun àsìkò rẹ lórí ipò ọba àbàdàn yóò sàn wá sówó sàn wá sọmọ àtàìkú baálé ọ̀rọ̀ kò fọwọ́ páwú kò fèrègì kábíyèsí o. olóyè káyọ̀dé tòkunbọ̀ òbí sẹ̀sán mọ́gàjí apẹ́rin òbí sẹ̀sán ló ń kí olúbàdàn tilẹ̀ ìbàdàn tuntun kú oríire. olùyọ̀lé ọ̀fẹ́ ní ọgbà ọ̀kúnlẹ̀ bàbá wa. That's why I lose my money. You love me, my ìfọyín ọ́rákẹ́ dàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó eyín lágbára ó ń ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín ó ń ẹni funfun pin pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta ìfọyín ọ́rákẹ́ That's why I use my Oracle. Plus. You know me, my daughter gbogbo Ìbàdàn. jẹ́dúgbà ó kúnlẹ̀ bàbá wa orí tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ nínú agorodẹ náà ní ti yọ wá ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba ti kọ̀nà yanranyanran inú agorodẹ ní ti yọ wá o ìdí ẹ̀ nìyí tí kọ́lápọ̀ kọ́ládà ìsí ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè olúbàdàn ilẹ̀ ìbàdàn tuntun his royal majesty ọba sẹ́nẹ́tọ̀ dr moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì tọ́fà ìkúdò olúbàdàn ilẹ̀ ìbàdàn elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrẹ́tọ́ kọjá irin moshood ọl ọlálẹ́kan balógun olúbàdàn tuntun lẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ́ẹ̀ tí wá gorí ìtẹ́ bàbá yín yìí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kírùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ kó dókínní kẹ́sì ọba ó jókòó pẹ́rẹpẹtẹ kábíyèsí olúbàdàn lẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dókítọ̀ mọ̀ṣúd ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlẹ́ ìwò àlẹ́ okùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire kọ́lápọ̀ koinonia èdè greek ni ó sì túmọ̀ sí ẹ̀mí mímọ́ agbára ọ̀run òun wá gbé mi wọ. kí oore ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó balẹ̀ wa. èyí ni àkórí ìpàdé àdúrà oní wákàtí mẹ́fà tí yóò mi ìlú títì ní sátọ̀dé ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two tí ẹ̀ka ẹ̀kọ́ bíbélì ccc gbéṣẹ́lẹ̀ cathedral àkóbá ń bàdé ṣàgbátẹrù ẹ̀ kòlóníà ẹ̀wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kájọ gbàdúrà fi ìdàpọ̀ ẹ̀mí mọ́ ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ìrẹ̀wẹ̀sì tó ń tẹ̀mí àìmọ́ tí kì í jẹ́ kọ́mọ ológun orógùn lò lójú ọjọ́ ẹ̀wá ní ìrírí ìdàpọ̀ ẹ̀mí mọ́ lójú iṣẹ́ lójú korojú nígbà tó lóru bá ń gómìnà rẹ̀ tó ń tẹgbẹ́ akọrin sí sí cathedral ní saturday march twelve twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán six hours prayer stretch team koinonia streaming live on Goshenland tv on youtube nínú àdúrà yìí àwọn dọ̀rẹ́ kòríkòsí pẹ̀lú ẹ̀mí mímọ́ gbẹ̀gẹ̀ ìjọ celestial church of christ Goshenland cathedral alonjela gas kọ́lápọ̀ ìṣẹ̀lájí àrẹ àkóbá ìbàdàn ni ó ti wáyé fún àlàyé zero seven zero three seven three nine two nine six three jésù oníṣẹ́ ìyanu rẹ̀ jí yín fún ìdàgbọ́ ẹ̀mí mímọ́ àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn ń mama mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláwùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó náwó pẹ̀lú ìrọ̀rùn. Gasland Gasland báyìí wọ́n sì tún sún wọn wọ́n tún gbajúgbajà wọ́n ti wà tipẹ́ ẹ̀ka lóríṣiríṣi ó ti tán inú náà fi ń tajà Gasland ọ̀gá ni Gasland ilé-iṣẹ́ tó lóko tó ṣe gbẹ́kẹ̀lé nípa títa gáàsì ìdáná àti gbogbo èròjà ẹ̀. Wàá ti máa gbọ́ ẹ̀ka ilé Gasland míì ti gbọ̀rẹ̀gẹ̀dìgẹ̀ sí agbègbè samunda UI Road Ńbàdàn. Ó kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa ní Samonda, Bódìjà, Àgbòwó, Ajíbọ́dẹ, Sango, Olóròró, Poli Road àti gbogbo agbègbè tó súnmọ́. Gasland tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú fífi òtítọ́ inú tajà ní gbogbo ẹ̀ka wa pátá ti dé sí agbègbè Samonda. Gáàsì tá a kún dáadáa dára àti àwọn sìlíndà tó jojúlówó lóríṣiríṣi àwọn accessories bíi hose camp gas cylinder pressure valve àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀ma rí ní gasland samonda plant lówó tí ò ga jara lọ. gasland ilé-iṣẹ́ tó láàmìlaka nínú kẹta gáàsì ìdáná àtàwọn èròjà ẹ̀. gasland ọ̀gá ni màsà àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba àpilẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè apẹtẹ sí àwọ̀tán níjọba ìbílẹ̀ ìdó pé ó dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró lórí afárá apẹtẹ samog ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí fún àtúkọ̀ afárá náà èyí wà lára àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn ni kíkọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ tí omi ń forí rẹ̀ látàrí èyí a ó ti afárá odò alápàtà tó wà ní apẹtẹ samog pa ní sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí iṣẹ́ náà máa gbà wá tó oṣù méjì gbáko bí iṣẹ́ náà bá ti ń lọ ọkọ̀ àti ọ̀kadà tó ń bọ̀ láti àwọ̀tán pápá dúró tolú tí wọ́n sì máa jáde ní ìyànà kọ́lónì lọ síbi tí wọ́n ń lọ àwọn tó ń bọ̀ láti Sango ìjókòdó Ìbàdàn polytechnic máa gba ìyànà ọjà wọlé sí ojú ọ̀nà pápá dúró tolú láti jáde ní ìyànà clinic lọ síbi tí wọ́n bá ń lọ òpópónà tẹ̀sán àwọn ọlọ́pàá náà wà fún lílò láti wọlé àti jáde bákan náà ni a ti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá arọ gbogbo olùgbé agbègbè yìí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà yìí láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí lè kẹsẹ̀ járí fún ìrọ̀rùn kó wá wa IUFMP kájàlú ẹ̀kọ́ mi lè dìtàn nílẹ̀ Ìbàdàn. Àjààbalẹ̀.

ṣeun tí ẹ̀ ń tẹ̀lé wa mọ̀ pé òun náà ni a wà yìí nílẹ̀ Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òní ti ọba wa tuntun kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tuntun ọba Dr. Moshood Ọlálékan Ìṣọ̀lá Balógun Okùnmádé dé èrò ìyàwá kí ẹ wá bá wa dáwọ́ ọ̀dọ̀nà nílẹ̀ Ìbàdàn o láti iléeṣẹ́ Fresh FM ni ajá àbálẹ̀ tí ń dún tó sì ń dùn sí etí gbọ́ ti yín léyìí tó jẹ́ àkànṣe ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ báyìí lójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n page twenty six. punch sọ jáde fún tòní wọ́n ní ìjọba. àti àwọn ọ̀nà kan fún ayẹyẹ pàtàkì tọ́wà ìyàmì ti ìgbàdé ọba tuntun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́. wọ́n ní àwọn ọ̀nà ńláńlá kan eléyìí náà ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbé tìpa ní ilẹ̀ Ìbàdàn. láti aago méjìlá òru òní mọ́júmọ́ ọjọ́ Jímọ̀ tá a wà ẹ́ òun náà ni àṣẹ. ni èyí ni láti fi bu ọlá àti ọlà ńlá tó ń tẹ̀yẹ fún ọba tuntun. ọba kejìlé ní ogójì forty second olúbàdàn. ọjọ́ ìsinmi ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2017 òun náà ni ó fẹ́ parí lónìí táàmù bíi ti sinimá ọ̀hún tó parí sí tó sì wáá dáadé kí ni sinimá ọ̀hún tó bẹ̀rẹ̀ bèrè ìtàgé wọ́n ní ní ọjọ́ ìsinmi August 27 2017 òun náà ni wọ́n bẹ̀rẹ̀ eré ọ̀hún tó fẹ́ dàbí ìjà báyìí ṣùgbọ́n tí ọlọ́run ọba tó bá ti fi wọ̀ sí ibi tó dáa ní òní yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èyí ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ omi èyí ló ti lọ lábẹ́ àfáráwọ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo orúkèrúdò tó fẹ́ bẹ́lẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ bákùngbé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú ọ̀rọ̀ léyìí tí ó bẹ̀rẹ̀ sí jáde látẹnu àwọn èèyàn tọ́rọ̀ kàn síra wọn nítorí ọ̀rọ̀ oyè ilẹ̀ Ìbàdàn ó yẹ bu ọlá fún èèyàn méjì ṣàǹkóṣàǹkó ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ́ síbẹ̀ o wọ́n ní lákọ̀ọ́kọ́ náà o wọ́n ní ká kàn sára sí kábíyèsí Olúbàdàn ọba Adétúnjì tó gbéṣẹ̀ àti òsì Olúbàdàn tẹ́lẹ̀ rí tó ti adi ọ̀tún Olúbàdàn báyìí àgbáòye Rashidi Adéwọ̀lú Ládọjà títúnṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ti dídúró ìdúró akin tí wọ́n dúró tí wọ́n sì tún na sùúrù sí i léyìí tó fà á tó fi jẹ́ wípé ntí ìbádìjà ọlọ́run ọ̀sọ́ di ìjà o torí àṣálẹ̀ Ìbàdàn tí wọ́n dúró tì ìbá ti wọ́lẹ́gbẹ́ẹ́ tó bá jẹ́ wípé wọ́n sọ̀rọ̀ yìí di awuyewuye ni wọ́n ní àwọn èèkàn ìlú méjì hàn èèyàn kábíyèsí ọba ajé ògógún nísọ̀ àti olóyè Rashidi Ládọjà ọ̀tún Olúbàdàn báyìí báyìí wọ́n ní orúkọ wọn ó ti wà nínú ìwé ìtàn tó dáa nípa ilẹ̀ Ìbàdàn àmọ́ ṣá o wọ́n ní ká má fi ọ̀tẹ̀ bá ń tó jẹ́ àti pé a gbọ́dọ̀ sọ òròdì sí ẹni tó bá ti jẹ́ pé Ọlọ́run ọba wọ́n ní gbogbo ń tó bá wù kẹ́nikẹ́ni ọmọ sọ látàrí kíni tóbi tọ́fà tó fi jẹ́ pé wọ́n fẹ́ ṣe àtúnṣe sí ọ̀rọ̀ oyè ilẹ̀ Ìbàdàn èyàn nípasẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí tó ti di olóògbé sẹ́nitọ̀ abiola Àjímọ̀bí gbogbo ẹ ti já sí ọpẹ́ ajá balẹ̀ ìròyìn ní ń tẹ̀síwájú ìkànnì fresh nílùú ìbàdàn. Thank you. ìjábalẹ̀ ìròyìn tẹ̀síwájú níkànnì tó ń kilẹ̀ falafala àní ká tó ń súré fojú lóúnjẹ ni pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní pọ̀pọ̀ sísìn lápá bíi àwáwà yìí gbọ̀ngàn mọ̀pó ìròyìn tí ọpọ́n súnkàn ń bẹ ní ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n punch tí mo sì ń kà yìí o ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí Nigeria Labour Congress ló ti rọ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí ọ̀rọ̀ wọn kan ẹgbẹ́ òṣìṣẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ pé kí wọ́n yàgò fáwọn akọ́ṣẹ́mọṣẹ́ olóṣèlú onímọ̀tara ẹni nìkan tí wọ́n mọ nǹkan míì ju kí wọ́n mọ lùlù bámúbámú mọ́yó àwọn ọmọ bébí ń pọmọ ẹlòmíì pàápàá bá a ṣe ń palẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún tí ń bọ̀ 2023 ẹgbẹ́ òṣìṣẹ́ NLC ní ọdún 2023 tá à ń wò lọ́ọ̀kan yìí tá a tún dìbò gbogbogbò nílẹ̀ yìí ló yẹ ká lọ rèé fẹ̀yìn àwọn olóṣèlú bọ́ọ̀bà òpábòbọ̀ búlẹ́sẹ̀ tí wọn ò mọ nǹkan míì ju ìmọ̀ tara ẹni nìkan ká lọ rèé fẹ̀yìn wọn tì kí wọ́n má gbẹnu sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní ìjẹkújẹ ẹgbẹ́ NLC ní ọmọ Nàìjíríà kí wọ́n look well well shine your face wọ́n nígbà tí a ní ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ langba tí orí wọn pé tí wọ́n sì máa ń tọkàn lọ́rọ̀ nàìjíríà kí a má parọ́ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ tì lọ́ọ̀rẹ́ máa bá àwọn olóṣèlú tí wọ́n ti fa nàìjíríà mu kan eegun ààrẹ fún ẹgbẹ́ NLC nílẹ̀ yìí Ayuba Waba òun náà lọ sọ̀rọ̀ yìí láòkó ìpàdé àpérò pàtàkì kan eléyìí tí ó wáyé ní orílẹ̀-èdè yìí ní gbọ̀ngàn Shehu Museya Adua Center gbọ̀ngàn Shehu Museya Adua Center tí ń bẹ ní Àbújá ó ní ọ̀rọ̀ wọ̀nyí tí ń wáyé ní àná tí ṣe ọjọ́ àlàmísì Thursday ẹni tí ṣe ẹni tí ṣe olórí fún ẹgbẹ́ NLC ní orílẹ̀-èdè wa Nàìjíríà yuba Waba ó ní àsìkò ti tó tí ọmọ Nàìjíríà gbọ́dọ̀ pa eégún tá a mú jó fógún ọdún tí ò pawó re wálé fúnni kápátì ká sì fi owó ká fi gbẹ́gẹ̀lẹ̀dẹ́ lárugẹ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mo mú un ní ṣókí kẹ́yìn náà ó lè bà láǹfààní láti jẹ èyí tó kù ń bẹ̀ ẹ lọ sójú ìwé kẹrìndínlọ́gbọ̀n punch kẹgbà balance. jẹ́ alága fún ẹgbẹ́ àwọn gómìnà gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà chairman of Nigerian Governors Forum dókítà káyọ̀dé fáyemí ó ti sọ pé kò síbi tá a fẹ́ pẹ̀ sí a gbọ́dọ̀ ní àwọn ọlọ́pàá tí ó jẹ́ ti ìpínlẹ̀ àti àwọn tí ó jẹ́ ti àwọn agbègbè wa kí ètò ààbò kó lè bá a fẹsẹ̀ múlẹ̀ gírígírí lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n sá ọ kọsà mẹ́nubà ọ̀gọ̀rọ̀ àwọn iṣẹ́ takuntakun tí àwọn tó jẹ́ àwọn tó wà lẹ́ka ètò ààbò tí wọ́n ń gbé ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà olùwọ́nlẹ́gùn ẹnu ó ní ṣùgbọ́n tòun ti bá a ṣe wà ń wí yìí náà àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá èyí tí wọ́n wà ní ẹnu iṣẹ́ yìí ó ní omi ti mú mọ́ ọ lọ́wọ́ ò torí pé omi iṣẹ́ ń bẹ nílẹ̀ fún ọ lọ́pọ̀lọpọ̀ láti ṣe ó ní ṣùgbọ́n bíi àmọ̀tẹ́kùn èyí tí wọ́n dá sílẹ̀ ní gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe síbẹ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kọ̀ọ̀kan bí ara sí gbogbo àwọn iṣẹ́ èyí tí wọ́n ń ṣe yìí ṣùgbọ́n o àwọn gómìnà gómìnà lè tọ́ wà ní apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ rírì iṣẹ́ tí àwọn àmọ̀tẹ́kùn yìí tí wọ́n ń gbé ṣe láwùjọ wa lájẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀. àwọn àgbààgbà ìjọ bíṣọ̀bù ní ìjọ catholic orílẹ̀-èdè nàìjíríà ti sọ fún ìjọba àpapọ̀ nàìjíríà pé gbogbo awuyewuye pátápátá tí bá ń bẹ láàrin ìjọba àti ẹgbẹ́ olùkọ́ àgbà tá a mọ̀ sí ASUU láwọn fásitì ilẹ̀ yìí ni kí wọ́n tètè yanjú ẹ̀ o kó tó di pé ọ̀rọ̀ yíwọ́ ó kéré tán àádọ́sán one seventy àwọn àgbààgbà bíṣọ̀bù ìjọ Catholic ní orílẹ̀-èdè Nàìjíríà ní wọ́n ti panupọ̀ tí wọ́n rọ ìjọba àpapọ̀ nàìjíríà pé ìgbésẹ̀ pápápá tá à ń ṣe ní pápá kámọ́ba àfarapa ní kíjọba ó gbé láti tètè yanjú dúkù àárín ìjọba àti àwọn ẹgbẹ́ olùkọ́ tá a mọ̀ sí ASUU láwọn fásitì ilẹ̀ nàìjíríà lábẹ́ àbúradà Catholic Bishops Conference of Nigeria òun làwọn èèyàn wọ̀nyí ti sọ̀rọ̀ lé àná tí wọ́n yànnà náà ohun tí ojú ń winá lẹ́ka ètò ẹ̀kọ́ nàìjíríà pàápàá ẹ̀ka ètò ẹ̀kọ́ fásitì eléyìí tí ohun gbogbo tó ti di lọ́bọ̀lọ́bọ̀ ìròyìn yẹn pọ̀ mọ́ kádìẹ̀ mọ́sẹ̀nú ń dédé ṣubí kẹ́hìn náà ó lè bá àlàǹfààní ṣe ètò kò ní. ok tí a lọ gbé. wọ́n wọ́n lọ gbé àgbá ẹ̀kọ́ èkó drum wọ́n lọ rè é gbé wá ojú ọ̀nà lè kó tán mọ́ rélùwé ni <laughs> lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀dà ẹ jẹ́ ká sọ díẹ̀ nípa nǹkan tí àìsí epo yìí tó ti ń fà pàápàá ogun tó ń wáyé ní orílẹ̀‐èdè Russia àti Ukraine ogun lè tó bẹ́lẹ̀ láàrin àwọn orílẹ̀‐èdè méjèèjì Russia àti Ukraine yìí ó dàbẹ̀ pé ó ti ń fọwọ́ ba ètò ọrọ̀ ajé o pàápàá àwọn tí ń ṣe alágbàtà epo wọ́n ti pariwo síta o wípé epo èyí tá a mọ̀ sí dísù náà mọ́tọ̀ ìlọ́bádé ní ìgboro ayé bákan náà láti ìpínlẹ̀ èkó mc olúọmọ àti àwọn tí wọ́n jẹ́ aláṣẹ national union of road transport workers ni wọ́n jọ ń fa wọ́n jọ ń fa nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti yọ́pò nínú ẹgbẹ́ national union ṣùgbọ́n mc olúọmọ ti fèsì fún wọn ní yàjóyàjó wípé òun etí ẹ sí ọmọ ẹgbẹ́ URTW mọ́ o ní ìpínlẹ̀ Èkó àwọn òṣè national union mọ́ o wípé ké wọ́n máa mú ẹgbẹ́ wọn kéni tó wá tù wọn lẹ́yìn rẹ̀ ọ̀n bẹ lójú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní ní page thirty six níbi tí wọ́n kọ́ sí àwọn àgbààgbà inú ẹgbẹ́ òṣèlú National Union of Road Transport Workers la gbọ́ pé wọ́n ti sọ fún alága fún ẹgbẹ́ yìí ní ìpínlẹ̀ Èkó pé kọlọrì rọ kún alhaji musiliu akisanya tí gbogbo yẹn mọ̀ sí mc olúọmọ mc olúọmọ òun gan ti wá sọ ọ́ wípé lẹ́yọ̀ sọ́kà àwọn ti kúrò nínú ẹgbẹ́ national union báyìí torí irúkọ ìrúdò èyí tí wọ́n fẹ́ máa dá sílẹ̀ ní ìpínlẹ̀ àwọn ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó abiodun alabi lọ́pàṣẹ fún gbogbo àwọn lọ́gàlọ́gà ní area command àwọn tó jẹ́ dpo àti àwọn tó jẹ́ ọlọ́pàá pé kí wọ́n dúró wámúwámú pé eku ọ̀gbọ́dọ̀ fèrú lọ́gbà o láwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ́ wọ́n ní ríran ọkùn tí wọ́n sọ pé kí MC Olúọmọ kọ́ lọ rèé ran ọkùn yìí wọ́n ní ó tẹ̀lé àwọn ìbéèrè kan tí wọ́n ti béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n pé kó wá dáhùn ṣùgbọ́n léè tí kò fún wọn ní ìdáhùn èyí tí ó tẹ́ wọn nínú ìwé kan èyí tí akọ̀wé àgbà NURTW Kabiru Yau tó kọ ránṣẹ́ sí àwọn tó wà ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó pàápàá MC Olúọmọ pé kó gbé gbogbo àkóso ẹgbẹ́ òun kó gbélé igbákejì ẹ̀ lọ́wọ́ kó sì mú dúkìá tó bá jẹ́ ti ẹgbẹ́ yìí kí ó dàálẹ̀ kí ọmọ fọ kankankan bẹ̀ ṣùgbọ́n ṣá o Olúọmọ nígbà tó ń wọ́n mọ fèsì ó ní ẹ̀rín kéèké wọn ń pa àwọn o ó ní ìwé èyí tí wọ́n wíhun ó lóun orí ìwé kankan gbà o lọ́dọ̀ àwọn tó jẹ́ alákòóso ẹgbẹ́ ní àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àmọ́ ṣá o òun tóun àtàwọn tó ń tẹ̀lé wọn ní ìpínlẹ̀ èkó àwọn náà ò ṣe mọ́ ọ̀ọ́bì wọn àwọn òṣègbè nurtw mọ́ lọ́ba kú nínú ẹgbẹ́ national wọ́n sì kọ lẹ́tà síjọba. wọ́n ti kọ lẹ́tà sí ẹgbẹ́ wa lóhùn ṣe mọ́ kí wọ́n bá wọn dá PMS sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó park management system irú èyí wọ́n ní ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìyẹn di all right o mẹ́ẹ̀ bá wojú aago yín. Ah aago mẹ́wàá aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú mẹ́rìnléní ogún bá a bá padà dé láti ojú ọjà ara àwọn ìròyìn tí ẹ mọ̀ gbọ́ náà ni pé owó epo ọkọ̀ bàálù ó ti wọ́n o àwọn iléeṣẹ́ ọlọ́kọ̀ bàálù sì ni ó ṣeé ṣe káwọn ó kó gbá wọlé for now bákan náà ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà senate president ló ti sọ̀rọ̀ pé yàyà bello tí ẹ̀yin wò yìí àlàmú ẹ̀ ṣèyànnú ẹgbẹ́ apc èyí àtàwọn ìròyìn míì lẹ́làǹfààní àti máa gbọ́ tá a bá padà dé láti ojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. orílẹ̀ Ìbàdàn lọ́dún ìrọ̀lẹ́. gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ìlú Ìbàdàn èmi ẹ̀ akin olúgbadé ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ toko tí ọba tó wa tá a ní nílẹ̀ ìbàdàn àsìkò wọn yóò tù wá lára o mo wá ń fi àsìkò yìí kí kábíyèsí ọba mahood ọlálẹ́kan balógun ọkùnmádẹ́dì second olúbàdàn tuntun tilẹ̀ ìbàdàn ẹ kú oríire o kájọ pẹ́ lórí yìí kí bàtà ó sì pẹ́ lẹ́sẹ̀ kẹsì ọba ó jẹ kó pẹ́pẹ́ lásìkò tí yín yìí eku akébí eku ẹyẹ akébí ẹyẹ ọmọ èyàn ó sì máa fọn bí èyàn ọ̀sẹ̀ méjì tọ́tẹ̀ bàdàdó lẹ́gẹ̀lú ọ̀rọ̀ apàtàmẹ́jà yóò tì yín lẹ́yìn kábíyèsí ọmọ àlí oníbùdó ọmọ àjọgí oró ọmọ sèbé dúdú orí ọ̀gá tí ilé ọdẹ kánú oko ọmọ àjọkòtò lọ́wọ́ mọ́ra o tun wi pe ade ope lori bata ope lese nígbà tí ọ̀run bá ṣí òjò bùkún yóò rọ̀ afẹ́fẹ́ ìtura yóò fẹ́ tí ìbùkún rẹpẹtẹ yóò sì jẹ́ ìpín wa gbogbo èèyàn pátá la síbi ìsọjí ìta gbangba èyí tí ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn gbé kalẹ̀ láàrin ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlógún sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkàndínlógún oṣù yìí ní ẹnu ọ̀nà àbáwọlé sí akílápá estate tó wà ní agbègbè gbẹ́kúbà àpáta nílùú ìbàdàn ní dédé aago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ àkórí ìsọjí ọ̀hún ni ọ̀run tó ṣí pastor enoch fọlọ́runṣọ́ pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè ààyè yòókù ni yóò máa wàásù níbi ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí nígbà tí ajínrere Bùkọ́lá Akíndé ṣẹ̀ǹwẹ̀lẹ̀ Jésù yóò máa fi orin ẹ̀mí bọ́ wa ọkọ̀ bọ́ọ̀sì ọ̀fẹ́ yóò wà ní agbègbè BCJ Àpáta New Garage Akala Express ojúrin ọmí àdìo pẹ̀lú ìta fàájì oríta aládàá tí ó máa gbé àwọn èèyàn wá síbi ìsọjí náà March seventeen to nineteen ní ìsọjí àgbà ìyanu ní ẹnu ọ̀nà Akilapa Estate gbẹ́kúba Àpáta nílùú Ìbàdàn Jésù oníṣẹ́ ìyanu retí rẹ o. orí tó dàdé inú agorodẹ ní ti wà ọrùn tó kọ́lẹ́jì gbàràlẹ̀kẹ̀ inú agorodẹ náà ni ó ti wà tó fi méjì ká tó lò mọ́sáàjì aṣọ ọba tí tanná yaranyaran. èyí ló mú kí mọ́gàjì rẹ̀mí Ibrahim Babalọ́lá lágboolé ògidì gbogbo àjẹgẹdẹ òkè ọ̀fà ti pẹ́ lẹ́ẹ̀bàdàn máa dáwọ́ dùnú pẹ̀lú orí adé tuntun tó goróyè lẹ́ẹ̀bàdàn aláyélúwà ọba Dr Mohud ọlálẹ́kan ìṣọ̀lá balógun Ali òkúmádé kejì gẹ́gẹ́ bí Olúbàdàn kejìlélógójì ńlẹ́ẹ̀bàdàn. ẹ kú kẹ́ẹ̀pẹ́ láyé kẹ́ẹ̀pọ̀ láàrọ̀ kẹ́ẹ̀gbórí ilẹ̀ yìí kánrin kése kẹ́ẹ̀pẹ́ bí ewé àpẹ́ kẹ́ẹ̀gbó bí olúgbóngbò ti gbó kẹ́ẹ̀gbó bí olúgbóngbò ti gbò èyí tó gbó bẹ́ẹ̀ títí tó fọmọ owú sóńdì ọrùn ọmọ owú jẹ bẹ́ẹ̀ ó sì dókinni ìgbà yín ó tù wá lára o. àlí òkúmádé kejì. kábíyèsí o. olùkéde mọ́gàjí rẹ̀mí ibrahim babalọ́lá fún gbogbo agboolé babalọ́lá ògidì gbogbo ní tìlé kábíyèsí. wáyé fún ìgbà àkọ́kọ́ ní ọdún twenty twenty two aláṣẹ pé ìpàdé yóò bẹ̀rẹ̀ ní monday ọjọ́ keje sí wednesday ọjọ́ kẹsàn-án ní ọ̀sẹ̀ àkọ́kọ́ monday ọjọ́ kẹrìnlá sí wednesday ọjọ́ kẹrìndínlógún pẹ̀lú ìsọ̀rọ̀ alágbára ní friday ọjọ́ monday ọjọ́ kọkànlélógún sí wednesday ọjọ́ kẹtàlélógún tó tún jẹ́ ọjọ́ àṣekágbá ní ọ̀sẹ̀ kẹta aago mẹ́sàn-án ní ìpàdé yóò máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ gbogbo ọjọ́ tuesday ní ìpàdé àwọn tó wojú olúwa fún ọmọ ní aago méjì àbọ̀ evangelist mike ọmọbọ́lájí ak májẹ̀ wáyà san bàbá fún gospel crew àti sáàtì ní sẹ́t gospel pẹ̀lú àwọn akọrin ìjọ yóò máa ṣiṣẹ́ ránṣẹ́ láti inú orin nígbà tí olúwa yóò máa pastor s ògúyìró pastor j o adéyẹmọ látinú ọ̀rọ̀ àti àdúrà láti ayé rẹ pàdé àkórí ìpàdé aláṣẹgbé oṣù kẹta yìí ni àṣẹ ìgbésókè authority of elevation so tí mo ra tẹ́ bá yìí yálọ gba àṣẹ ìgbésókè nínú aláṣẹgbé oṣù yìí fún ìrìn àjò twenty twenty two pásítọ̀ ṣẹ́gun alayọ̀ pásítọ̀ john adégbòtoluwa pásítọ̀ kọ́lábàdà ní olùgbàlejò nígbà tí bàbá wòlíì ee eh, olúwafẹ́mi ọmọ bàbá aláṣẹgbé jp jẹ́ olùgbàlejò àgbà àwẹ̀ jésù máa retí rẹ̀ ó fẹ́ fún ọ ní àṣẹ ìgbésókè. wàá ti máa gbọ́ pé ó tún ti zẹ̀ ó ti zẹ̀bọ́n ó ti gawú ní fresh fm ìwé tuntun ayọ̀ ògbufọ̀ translation made easy látọwọ́ òǹkọ̀wé ambassador adédọ̀tun túnde adéníyì Ebobu, ti fresh fm nigeria yóò di kíkó jáde lọ́jọ́rú wednesday ọjọ́ kẹtàlélógún oṣù kẹta tá a wà nù ẹ̀yìn ní gbọ̀ngàn david ajiboye hall ayéfẹ́lẹ́ music house challenge ìbàdàn aago méjì ọ̀sán lè tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó òwe sílẹ̀ ọjọ́ yẹn gan-an lẹ́gbàwé yín gbogbo ẹ̀yin òǹtàwé àtàlágbàtàwé nílẹ̀ ìbàdàn ẹ̀yin olùdásílẹ̀ iléeṣẹ́ àtiléèwé ẹ̀yin akẹ́kọ̀ọ́ tó fi mẹ́yìn ọ̀tọ̀ kùlú ìlú tẹ́ ti gbọ́ tá a di adéníyì èbó ogún gbogbo yín pátá láàmú retí medical doctor ọláyínká joel ayéfẹ́lẹ́ chairman fresh fm worldwide lólùgbàlejò àgbà ẹ má gbàgbé aago méjì ọ̀sán ní gbogbo ètò bẹ̀rẹ̀ a máa retí yín o ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. Sacred Gold Real Estate. Ramadan promo lẹ́yìn. Ẹ̀sìn twenty five percent tí o ní bayobayo nínú. Ilé iṣẹ́ alájà jẹ́ wá góòlù tó ń tẹ̀lé rọ́lẹ̀. Pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. Twenty five percent Ramadan promo. Blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge. Santa ní one point five million. Eight fifty ní lọ́wọ́ yìí o. Kò ṣe lọ lórí gbogbo ọ̀lẹ̀ wa nìyẹn. Pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan. Bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ̀ ọkọ̀ tó wà ní òní alápákó ládójúkọ express. Farmland tó wà ní Mapaki University. Eléyìí tó wà lójú ọ̀nà. Ìbàdàn Ìsẹ́yìn. Pẹ̀lú lẹ́ọ̀kọ́ tó wà lójú ọ̀nà Ọ̀yọ́ Ìsẹ́yìn. Kọ́mọ̀ ń lọ lórí gbogbo ẹ̀. Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ expressway. Farmland tó wà ń bẹ̀yẹn náà. Gbogbo ẹni tó fẹ́ràn sílẹ̀ lásìkò yìí. ẹ sọ́ra fáwọn kan sanwó real estate secret go real estate wanilé àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó ń lọ lọ́wọ́. ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow Buster. stop along iworo dọ̀jọ́ expressway tàbí number forty four kulani street grammar school bus stop ojoodu lagos telephone zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti àjì twenty twenty two àwa náà lè kẹ́tẹ̀lé díẹ̀ ní kábàámọ̀ ẹ̀ nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀. èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní àdójúkọ tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún àìkúrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ òru méje olóṣù kẹtakẹta irú àkókò báyìí ọlọ́run adé ní ìyàjà ó bàbá mo ra àánú gbà ló fẹ́ ṣe wọ́ndà. ó yẹ gbogbo aládùúrà ní christ apostolic church òkè ìmọ̀lẹ́ ayọ̀ ọ̀dọ̀rì ìwọlé ọ̀ṣun state nínú ìpàdé quarterly program tó máa ń wáyé yẹn ní oṣù kẹtakẹta nínú ọdún òru méje seven vigil bẹ̀rẹ̀ ní sunday thirteen títí di sunday twenty of march àkórí tó sì irú àkókò báyìí irú lákòókò báyìí ni ọ̀rọ̀ ayé rẹ ṣe tá àti dayọ̀. tètè máa bọ̀ wá gbàdúrà. níbi tí ọlọ́run yóò ti máa lu ọ̀pẹ̀lẹ̀ ṣẹ́. prophet isaac oyeyemi alibaba pastor felix ọlọ́ọ̀lùwà ọmọ wòlíì. prophet ben fagbawale evangelist sunday kọ́láwọlé àdàbà evangelist paul akínmọ̀yẹ̀rọ bàbá fìtínà àti ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí pẹ̀lú bàbá olùgbàlejò evangelist adélẹ́yẹ jàó bàbá mọ̀rẹ́ ànúgbà nígbà tí bàbá olùgbàlejò àgbà prophetess and evangelist rachel tẹ̀míládé àjàó ìyẹ́ ìmọ̀lẹ̀ bẹ̀rẹ̀ ní agomọ̀kànlá àbọ̀ àṣálẹ́ òkè ìmọ̀lẹ́ ayọ̀ ọlọ́ṣogo odòrì ìwọlé ọ̀ṣun state lẹ́yìn àdúrà yìí wàá gbọ́ lọ́wọ́ lọ́wọ́. revolution plus na the place you want to go. revolution plus property say una do well as una dey follow us do business we dey talk say thank you ndewo ẹ ṣeun púpọ̀ na go dey now we don get plenty and better ways to serve una better than before because na una be our vip where you pay for any of our estates wey dey lagos abeokuta shimawa ibadan abuja and port harcourt we go locate land to give you instanta the one wey oyibo dey call instanta location. if na small small you wan dey pay that is instrumental payment we go give you temporary allocation and when you complete your payment you go get your land plus all the documents no time time for revolution plus property our good name na im give us edge over others now we get the levels to totori you to make your mind collect as you dey buy your land and house for other information you fit call our customer care on top 012557386 or 08053424485 or 08053424486 or 08053424489 revolution plus property affordable housing orí adádì oníṣà ìdádé ọrùn lẹ̀kẹ̀ dandan ni yóò joyè kábíyèsí ọba mahud ọlálẹ́kan balógun aliwo ali okunmadi ẹlẹ́ẹ̀kejì ẹ kú oríire òótọ́ ni pọ́rọ̀ tí ó da kàn bí ẹja ní kọ́rí àmọ́ dúpẹ́ kábíyèsí tuntun ti dóróyè kí bàdó máa tẹ̀síwájú lọ lókù ìdí nìyí tí honourable teslim ogundeji aṣáájú níjọba ìbílẹ̀ onítẹ̀síwájú ìbàdàn south lcda tó kalẹ̀ tí scout camp ń bàdàn ṣe ń kí gbogbo ọmọ ìbàdàn fún tìwúyè ọba tuntun olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba mahud ọlálẹ́kan balógun wàlíì ìwò àlẹ́ òkúmádé ẹlẹ́ẹ̀kejì èrò epo èrò ọ̀fà ẹ wá bá wa wúyè fólúbàdàn tuntun lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún yìí ní gbangba wálíà òkè mọ̀pọ̀ níbi tí pẹ́pẹ́ yóò ti pọ̀ mọ́ tálárè ojú àgbà olúbàdàn tuntun lóróyè ẹ kú oríire kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kẹ́ ṣe ọba ojú oko pẹ́ ìbàdàn òní bàjẹ́ yóò máa tẹ̀síwájú ni olùkéde honourable teslim gúndèjì alápánsápá aṣíwájú ìjọba níjọba lcda scout camp challenge ìbàdàn tẹ̀sí dé ìrọ̀rùn ire gbogbo tó dòkú nínú ayé mi fagbára rẹ jí wọn. ọlọ́run oníṣẹ́ ìyanu ẹ wá ṣe ìyanu fẹ́mi náà. bí gbogbo ọmọ ọlọ́run yóò ṣe máa pariwo rèé nínú ìpàdé àdúrà alágbàyípo marathon prayer fún oṣù máàṣì yìí friday tọ̀sẹ̀ yìí sátidé àtọ́jọ́ sunday gbogbo èèyàn máa da girigiri bọ̀ sórí òkè fọwọ́kànmẹ́ tó wà ní lágbàjá area akọ̀bù ìkírè nípínlẹ̀ ọ̀ṣun ọlọ́run ọlábọ̀dé ọdún ayọ̀ bàbá fọwọ́kànmẹ́ bàbá tó rà ánúgbà ti wà ní kíkẹ́ bí ìbọn pẹ̀lú ògiri agbára olúwa ìwọ ni kó máa bọ̀ kó wá gbàdúrà tá a bá ti bẹ̀rẹ̀ látọjọ́ friday ọdọjọ́ sunday ká tó sórí ọ̀fẹ́ gbogbo èèyàn ará akọ̀bù ìkírè ọ̀ṣun gbogbo èèyàn ti ìbàdàn ilé ṣàtọ́fi dákúrẹ́ ọjọ́ dìdẹ́lẹ̀ kó wá gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ni yóò pẹ̀lú wọlé ọlábọ̀dé ọdún ayọ̀ gbàdúrà bàbá àti màmá lọ fún yóò gba gbogbo èèyàn lálejò gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti dé àpòmù ìkirè nípínlẹ̀ ọ̀ṣun ẹ bẹ̀rẹ̀ lágbàdà junction ẹ ti dórí òkè fọwọ́kàn mí nìyẹn zero eight zero three nine two one eight eight fifty ní kẹ́ ẹ máa pè sí wàhálì jésù oníṣẹ́ ìyanu ìwọ kan máa dìyanu fún gbogbo ènìyàn lórúkọ jésù. akim karim foundation lecture ẹlẹ́ẹ̀kẹta rú èyí máa kà mọ̀mọ́ tòun tàmì ẹ̀yẹ ìmọ̀rí ìfáwọn èèyàn pàtàkì ní ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ntòkì pọ́pọ́ sọ̀rọ̀ sókè báwo la ṣe lè ṣàmúlò ìlànà sọ̀rọ̀ sókè tí ó fi ṣèso rere nínú ìbò gbogbogbò tọdún twenty twenty three tó ń bọ̀ ìpàdé dìbọ̀gẹ́ jọ́gọ̀ Liberty Road Ìbàdàn lọ́jọ́ Thursday seventeenth March twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ọ̀nàrẹ́bù ṣẹ́gun ògúnwùyí ní ó pàbí ìyàbídún ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ìyànnà honourable shina pella ọ̀mọ̀wé mutu agbókè mrs yemi taiwo mrs bọ́lá sàrùmí aliu mr tẹ́jọ́ Ajibowo, honourable sikiru sọ̀dà olùgbàlejò àgbà ní ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ mon ọ̀gbẹ́ni akim karim olùdásílẹ̀ akim karim foundation ní o máa kí gbogbo wa káàbọ̀ ń bẹ̀ àpéjọpọ̀ tó kún fún ọgbọ́n tòun ìmọ̀ ìjìnlẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ akim karim foundation ẹ jẹ́ ká péjú síbẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. Thank you. Thank you. Alison onímọ̀ǹkà láàárọ̀ tòní báyìí níbi tí gómìnà Rotimi Akeredolu ti eh, ìpínlẹ̀ Ondo tó ti sọ̀rọ̀ wípé àwọn gómìnà onítẹ̀síwájú All Progressives Congress APC wípé ọlọ́run ti kó wọn yọ o kó o lọ́wọ́ àwọn kọ́tọ́kọ́tọ́ làjá lámì. tí ọfà tó fi jẹ́ pé wọ́n yọ gómìnà mi Malabuni ti ìpínlẹ̀ Yobe gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ tí ó ṣe kò kárí. ìbò abẹ́nú inú ẹgbẹ́ òṣèlú APC ó ṣe àlàyé àwọn gómìnà kọ́tánkọ́tán làjà lámì yìí tí wọ́n pè ní yahoo yahoo governors àwọn ni wọ́n wà lẹ́yìn búni tí wọ́n dúró. gbagbagba bíi ike tí wọ́n jẹ́ kó máa dojú nǹkan délẹ̀ fún. fún bó ṣe yẹ kí nǹkan lọ nínú ẹgbẹ́ yìí Saliu Lukman lẹni tó ti jẹ́ olùdarí nínú ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí èló sọ ọ́ pé gómìnà bú ní wípé ìròmí rẹ̀ kò jó lásán o. àwọn etí ń lò fún ìròmí rẹ̀ ọ̀nbẹ lábẹ́ omi wọn làwọn gómìnà kọ́tànkọ́tàn làjà lámì ó ní àti àwọn olóṣèlú tọ́jẹ́ yahoo yahoo ó ní àwọn níbẹ̀ lẹ́yìn rẹ̀ tó fi ń dojú nǹkan rú nínú ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lánàá gómìnà akérèdọ́lù ti ìpínlẹ̀ ondo ló sọ wípé bí wọ́n ṣe gbé ìgbìmọ̀ tuntun kalẹ̀ báyìí tí wọ́n sì ké sí gómìnà sani bello pé kó máa bọ̀ láti máa darí rẹ̀ àjẹpẹ́ ọlọ́run ti ṣe ń nu ọ̀ pé kò sí nǹkan ọdún yìí fún ẹgbẹ́ òṣèlú APC. bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìpòrúurú ọkàn ti mú àwọn onílé iṣẹ́ bàálù ní orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí owó epo bàálù ọkọ̀ òfurufú eléyìí tí ó ti wọ́n báyìí o gẹ́gẹ́ bí n tí wọ́n kọ sínú ìwé ìròyìn Vanguard fún ti òórọ̀ yìí wọ́n ní láti one ninety tí wọ́n ń ta jálá kan one ninety naira ó ti di six seventy per litre lọ́wọ́lọ́wọ́ yìí àwọn nílé ọkọ̀ bàálù tí a kégbe síta pé ó ṣeé ṣe o kí àwọn paṣẹ́ tì káwọn má fi ọkọ̀ bàálù nábì kankan lásìkò tá a wà yẹn torí pé àwọn ò lè wá ṣòwò padà sóko látàrí bẹ́ẹ̀ ẹni tí ṣe olórí àgbáríjọpọ̀ iléeṣẹ́ iléepo ilẹ̀ wa group managing director fún àjọ NNPC Mele Kyari ó ti sọ pé kí gbogbo àwọn oníléeṣẹ́ ọkọ̀ bàálù àti àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú kí wọ́n lọ rèé fọkàn balẹ̀ torí pé lágbára lọ́wọ́ elédùà Kyari ní láìpẹ́ láì jìnnà ó ní ìṣòro ọ̀wọ́ngógó epo ọkọ̀ òfurufú yóò jẹ́ rògbòn gbàgbé lágbára elédùà ìròyìn yẹn ń bẹ lójú ìwé láti rí wípé ọ̀rọ̀ ọba ilẹ̀ ìbàdàn ó kẹsẹ̀ járí bó ṣe yẹ kó rí láìsí pákáleke kankan bíi ti olè kó ma ilẹ̀ ìbàdàn tó sì ń tò kò ní bàjẹ́ lẹ́yìn náà wọ́n tún kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí àwọn iṣẹ́ àkànṣe eléyìí tó ti ṣàgbékalẹ̀ rẹ̀ bíi dídẹ́kun ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi pẹ̀lú àwọn ojú òpópónà tó já gara yíká ilẹ̀ ìbàdàn ẹni tí í ṣe alága ìbàdàn land united elders forum aliaji labu gandhi àti akọ̀wé olóyè bísí adésínà àwọn ni wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí pẹ̀lú àdúrà wípé kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn tuntun ọba moshood ọlálẹ́kan balógun okùnmádé kejì wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè pẹ̀ ìlú ìbàdàn kò ní bàjẹ́ o. gbogbo ìdílé abíara wọn ti ránṣẹ́ ìkíni sí ọmọ wọn Pastor mrs tọ́pẹ́ abíara fún ti àmì ẹ̀yẹ ẹni tó perégedé jùlọ tí wọ́n fi dá lọ́lá lánàá òde yìí ti ṣe ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún 2022 tá a wà yìí nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga gbogbo ńṣe polytechnic ìbàdàn níbi ètò ẹlẹ́ẹ̀karùndínláàdọ́ta rú ẹ̀ kásánà award of excellence eléyìí tí àjọ náà tí wọ́n ṣe láti lè bá àmọ́rírì paribiribi tó ṣe é fojú rí tí pastor mrs tọ́pẹ́ abiara, tó ti kó lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó àti ìdílé ọ̀rọ̀ àwọn àmàjẹ̀sín lóbìnrin àtàwọn opó lórílẹ̀‐èdè nàìjíríà àti nílẹ̀ amẹ́ríkà lákòótán wọn wá ń gbàládùra wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó túbọ̀ máa fún un lọ́gbọ́n ìmọ̀ àtòye pẹ̀lú okun àtagbára láti lè bá a ṣẹ́jú tàtẹ̀yìnwá lọ eléyìí tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. ajá àbálẹ̀ ìròyìn tẹ̀síwájú níkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine tí à ń gbóhùn sáfẹ́fẹ́ láti ọjà àbá mọ̀pó nílẹ̀ ìbàdàn níbi tá a ti ń ṣe pọ̀pọ̀ sísìn ayẹyẹ ìgbádé ọba wa tuntun tọ́. ìròyìn tèmi ń wò lójú ìdélìsàn láàárọ̀ tòní ó wá láti ọ̀dọ̀ ajìjàgbara fún ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ àjíire ni olóyè Sunday Adéẹmọ tí gbogbo ẹ̀ sí Sunday Ìgbòho ṣá ó ti sọ ọ́ wípé ẹnì kéèké mọ onígẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún rẹ̀ mi àti wípé àwọn sì ń tẹ̀síwájú o láti jìjà agbára kí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kọ́ dá dúró àmọ́ pẹ̀lú àlàáfíà ni o láì ní sí ìkórógan kankan bíi ti wù kọ́ mọ̀ ó pàrọwà fún gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ àjèrè pé gbogbo ìlàkàkà tó ń kàkó bá ń ṣe láti rí i pé ilẹ̀ Yorùbá ó dá dúró kò mú wàhálà kankan kò sì dóoru múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó mú àmì ìdánilójú wá nígbà tó fi iṣẹ́ ẹ ṣeun mo dúpẹ́ tó fi ń jẹ́ fún gbogbo àwọn èèkàn ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ àjíire bí àti àwọn èèyàn tí wọ́n dúró tì í pàápàá ìlànà ọmọ Oòduà àwọn lẹ́kànlẹ́kàn lẹ́gbẹ́jẹgbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ nílẹ̀ olómìnira ti Benin àti àwọn tí wọ́n jẹ́ alákòóso níbẹ̀ fún títú tí wọ́n tú òun sílẹ̀ pé kóun ó tiẹ̀ lọ tọ́jú ara òun ní ìlú Kútọ́nù gẹ́gẹ́ bí ó ti ń sọ̀rọ̀ láti ẹnu olóyè Yomi Aliu ṣíṣe agbẹjọ́rò rẹ̀ ìlò fi ìròyìn síta tí wọ́n fi kọ sínú ìwé ìròyìn ti Daily Sun tó jáde láàárọ̀ tòní. lórí ètò ààbò àti bí nǹkan dé dúró ní orílẹ̀-èdè wa Nàìjíríà àgbáríjọpọ̀ àwọn gómìnà nílẹ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ sókè pé odidi owó tó ló kọ lókì làwọn ìpínlẹ̀ fi ń gbọ́ bùkátà ètò ààbò àti pé gan-an pa bàbá ní agbẹ́. sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn ń ná owó ju ìjọba àpapọ̀ láti máa fi gbọ́ bùkátà ètò ààbò láwọn ìpínlẹ̀ kó wa wọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àbúradà Nigeria Governance Forum NGF lábẹ́ alága wọn ẹni tí í ṣe gómìnà Èkìtì gómìnà Káyọ̀dé Fáyẹmí wọ́n ní. ní báwọn bá ṣírò owó táwọn ná lórí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ọgbẹ́nu tán odidi owó ni o fún ìdí èyí wọ́n ní kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọmọ sùn láti mú kí ètò ààbò kó túnbọ̀ gbópọn sílẹ̀kùn ó. Ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musa mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, mo ti ń fò pẹ̀lú Mustapho, ibà mi ti lọ. Mustapho ọkọ̀ ibà ara ti yá gágá o mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ̀n wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. bẹ́ẹ̀ni ṣé omidan ni ọ́ àbí àpọ́n tó fojú sọ́nà fún ìgbéyàwó alárinrin dọjọ́ alẹ́ àbí ìwọ tiẹ̀ ti wà nínú ìgbéyàwó ṣùgbọ́n o nílò ìtọ́sọ́nà láti ní ìdílé tó ṣe é fi yan gan. àjọ ẹlẹ́yinjú àánú good news to everyone team gonet ló ní kí n kí ọ kú oríire. àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ single and married summit twenty twenty two tí àkórí rẹ̀ jẹ́ establishing a peaceful and lasting home ìfilọ́lẹ̀ ìdílé aláyọ̀ àti àlàáfíà tí yóò wáyé ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two ní signal world cbt center rasco building adegoke bus stop off orítajà lẹ́yìn ìbàdàn. àwọn tó yóò wà ní ìkàlẹ̀ bíi mr and mrs matthew dasola bámidélé dr koye maxwell ìdánilẹ́kọ̀ọ́ yìí wá láti ọwọ́ mr and mrs olúwàfẹ́mi olúdọ́lápọ̀ ìdòwú od fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè nọ́mbà yìí zero eight one six three eight eight eight two zero two tàbí zero eight zero seven nine nine eight seven zero two eight arọ́dẹ̀yọ̀ entertainment of fresh fm olùsẹ̀gbàtẹ̀rù anywhere kò ní dára kí o pàdánù ìdánilẹ́kọ̀ọ́ yìí nítorí pé irú ẹ̀ ṣọ̀wọ́n kábíyèsí o mo yíká ọ̀tún mo yíká òsì mo kúnlẹ̀ mo pàgùn ọmọ níwájú orí adé olùbàdàn tuntun tilẹ̀ ìbàdàn his imperial majesty ọba senator dr mashood ọlálẹ́kan balógun aliwo aliokun made second. ìgbà yíyọ àdùn alára sí orí ẹni ní gbeni tá a fi dádé owó orí ẹni ní gbeni tá a fi wọlẹ̀ kí ó yè orí ní gbeni tá a fi wọ mọ́sáàjì asọ̀bà ti tànná yanranyanran abayidupẹ́ lọ́wọ́ orí yín tọ́jẹ́ kẹ́ gbadé wọlé gẹ́gẹ́ bí olúbàdàn kejìlélógójì lẹ́yìn ìpapòdà olúbàdàn tàná ọba sọ́líwà kànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ẹ kú oríire o olóyè adérinlé sàlámì oyètúndé mọ́gàgílé oyètúndé ẹlẹ́ta níbàdàn ló ń gbẹnu gbogbo ọmọlé oyètúndé ẹlẹ́ta níbàdàn sílẹ̀dọ́à wípé adé ìbàdàn tó ń ti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko lódò àtìlẹ́yìn odi tó ń ti olùgbé ilẹ̀ ìbàdàn a kú oríire o ọba dr sẹ́nitọ́ lẹ́kàn balógun ali oyè amọ́rí o olùkéde olóyè adẹ́rẹ́lẹ́ sàlámì ilé ẹlẹ́ta níbàdàn. on behalf of the oyo state government the ibadan urban flood management project hereby announces to residents and road users around akpete awoto in ido local government area that the akpete samong covered will be closed to traffic from saturday the 12th of march 2022 for reconstruction, the reconstruction work, which is part of the ongoing flood control project in Ibadan. As a result of this, the existing covered on the Alapata stream at Apote Samong area will be closed to traffic on Saturday, the 12th of March 2022. The reconstruction work will take about two months. While the work is ongoing, motorists and commuters from their Wharton axis are to use Papaduro Tolu Road by the Clinic Junction and exit at the Colony Junction. Commuters from Sango Ijokudu Ibadan Polytechnic axis should make use of the Market Junction as entry through Papaduro Tolu to exit at the Clinic Junction. The the police station road will also serve as an entry and exit route. A footbridge has also been provided for pedestrians' movement by the covert. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure successful execution of this developmental project for the benefit of all. IUFMP, Seno to fly. jésù oníṣẹ́ ìyanu tó ti ṣe tán pẹ̀lú ọwọ́ agbára ìgbènijà ńlá láti ṣàwárí gbogbo ire tó ti sọnù látọjọ́ tó ti pẹ́ lọ́gbọ́ gbogbo ẹni tó bá farahàn nínú ìṣòro ìpàdé aláwárí ayé mi tí ó sì fi lé wọn lọ́wọ́ táwọn náà sì fò fáyọ̀ friday kejì oṣooṣù ní máa wáyé lórí òkè bàbá òmìnirin friday eleven oṣù yìí ntúlọ̀mí pẹ̀lú àkòrí wonderful god ọlọ́run ìyanu ìwọ náà wà ní ìrírí ìyanu ọlọ́run nínú ìpàdé àdúrà àtọ̀sù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run lolúwa lò prophet iyiola luke ajayi àtọ̀pọ̀ àwọn aránṣẹ́ ọlọ́run míì tó fi máwọn olórin ẹ̀mí lábẹ́ àkóso mosina apostle adégbọlá his eminence and bishop Doctor ezekiel olúṣọlá ajẹ́wọlé the second general overseer ni ó máa gba gbogbo ènìyàn lálejò ní dédé aago mẹ́wàá alẹ́ nìṣòro bẹ̀rẹ̀ ní kérúbù and seraphim church orí òkè olúwàtẹ̀dó àfàdúrà jagunṣẹ́gun orí òkè bàbá wòlíì òmìnirin adékọ́lá ìyànà àgbàlá àkọ́kọ́ ìbàdàn wá kíwọ náà ní testimony. Hey pọ́ǹpì concept àti délù ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. akórèdè àwọn wọ̀lú ìbàdàn gbọ̀rẹ̀jẹ̀ jíjẹ afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wọn tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó a ṣèṣì lẹ́wà tó wà mọ́níyà. àti lágùn. gbé mọ́lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. sábà wa rẹ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ. abẹ́ ò ti ra yè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. ti pọ́ǹpì wa nọ́mbà twelve ọ̀làdùn miracle street by a plus guest house àrí avenue ní bodijà ìbàdàn ẹ tún lè gbé zero nine one five two two two two two zero five késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílùú ìbàdàn. tí pọ́ǹpì concept developer that cares. gbogbo ìbàdàn. ẹ̀dùn bá òkun lẹ́bàá orí tí ó dàdé inú agorodẹ ní ti yọ wá ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ nínú agorodẹ náà ní ti yọ wá ìbàdí tí ó lò mọ́sáàjì aṣọ ọba ti kọ̀nà yanranyanran inú agorodẹ ní ti yọ wá o ìdí ẹ̀ nìyí tí kọ́lápọ̀ kọ́ládà ìsí ṣe ń kí gbogbo ọmọ bíbí ilẹ̀ ìbàdàn pátápátá kú oríire ayẹyẹ ìfinijoyè olúbàdàn ilẹ̀ ìbàdàn tuntun his royal majesty ọba sẹ́nẹ́tọ̀ dr moshood ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlíwò àlí okùnmádé ẹlẹ́ẹ̀kejì tọ́fà ìkúdò olúbàdàn ilẹ̀ ìbàdàn elédùmarè adúpẹ́ atọ́pẹ́dá àṣẹ́bà àbákúláyé àjẹrántọ́ kọjá ọlálẹ́kan balógun olùbàdàn tuntun ńlẹ̀ ìbàdàn ẹ kú oríire bẹ́ẹ̀ tí wá gorí ìtẹ́ bàbá yìí kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kírù ó jẹjẹjẹ kó dókínní kẹ́sì ọba ó jókòó pẹ́rẹpẹtẹ kábíyèsí olùbàdàn ńlẹ̀ ìbàdàn ọba sẹ́nẹ́tọ̀ dókítọ̀ mọ̀ṣúd ọlálẹ́kan ìṣọ̀lá balógun àlẹ́ ìwò àlẹ́ okùnmádé ẹlẹ́ẹ̀kejì ẹ kú That's why I lose my mind. love my daughter, ìfọyín oralcare dàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín ó ń ro eyín lágbára ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín ó ń mẹyín ẹni funfun pin pẹ̀lú èémí àlàáfíà ó ń pèsè èròjà mẹyìnró ó ń jẹ́ kí èrìgì lálàáfíà iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀ta ìfọyín oralcare àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos. àwọn bára máa ń gbowó mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí tún ti kó o nítorí pé àwọn ìyá jẹ́ olùpilẹ̀ṣẹ̀ pẹ̀lú Ọlọ́run ní àyànmọ́ àwọn ọmọ wọn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára ń pèsè àyè pípé fún àwọn ìyá láti dúró ní ìgbàgbọ́ kojú gbogbo ìpèníjà àti láti gbé àwọn ọmọ wọn sí iwájú Ọlọ́run àkórí ìpàdé àdúrà ti ọdún yìí ni ṣíṣe àgbédìde ìran tí yóò mú àyípadà rere bá àwùjọ àgbáyé raising a world changing generation àwọn tí yóò jíṣẹ́ ìránṣẹ́ ni Apostle Sunday Popoola Reverend Mrs. Omowumi